عقيدة الغازيين بسم الله الرحمن الرحيم عقيدة الغازيين ní كولون ọlọ́run يا ayé قال الإمام أبو محمد عبد الرحمن بن أبي حاتم الإمام أبو محمد عبد الرحمن أمو أبو حاتم صويبي سألت أبي وأبا زوعة رضي الله عنهما عن مذاهب أهل السنة في أصول الدين mo bi bàbá mi àti Abu Zur'a kí ọlọ́run yọ́nú sí àwọn méjèèjì nípa àwọn ojúpọ̀nà àwọn ahlu sunna níbi àwọn òfin ìpìlẹ̀ ẹ̀sìn. wàmà adraka alayhi al-ulama fi jami'i al-amsar. àti ohun tí àwọn méjèèjì bá pàdé lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn ní gbogbo ìlú. wàmà ya'taqidani min dhalik. àti ohun tí àwọn méjèèjì ní ní àdìsọ́kàn nípa eléyìí. faqala. àwọn méjèèjì sì sọ wípé. adrakna al-ulama fi jami'i al-amsar. a pàdé àwọn onímọ̀ ẹ̀sìn ní gbogbo ìlú. hijazan wa iraqan wa misra wa shaman wa yamana. ní hijaz ní iraq ní misra ní sham àti ní yemen. fakana min madhhabihim. ó sì wà nínú ojúpọ̀nà wọn wípé. أن الإيمان قول وعمل يزيد وينقص إيمان ìyẹn ìgbàgbọ́ jẹ́ ọ̀rọ̀ àti ìṣe a máa lékún a sì máa dínkù. والقرآن كلام الله غير مخلوق بجميع جهته. àti pé alukur'an jẹ́ ọ̀rọ̀ ọlọ́run wọn kò sì dáa ní gbogbo ojú ìwòye. والقدر خيره وشره من الله عز وجل àti pé kádàrá dáadáa rẹ̀ àti aburú rẹ̀ wá láti ọ̀dọ̀ ọlọ́run azza wa jal. wa khayra hadhihi al-ummati ba'da nabiyyiha abubakar siddiq thumma umar ibn al-khattab thumma uthman ibn affan thumma ali ibn abi talib radiyallahu anhum. àti pé ẹni tó fi ń dára jùlọ nínú ìjọ yìí lẹ́yìn ànábì rẹ̀ ni abubakar as-siddiq lẹ́yìn náà umar ọmọ al-khattab lẹ́yìn náà uthman ọmọ affan lẹ́yìn náà ali ọmọ abu talib kí ọlọ́run yọ́nú sí wọn. wa humul khulafa'ur rashidun al-mahdiyun. àwọn ni àwọn àrólé tí wọ́n fi mọ̀nà. وأن العشرة الذين سماهم رسول الله صلى الله عليه وسلم وشهد لهم بالجنة على ما شهد به وقوله الحق àti àwọn mẹ́wàá tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam dárúkọ wọn tí ó sì jẹ́rìí wíwọ àlùjọ́nà fún wọn lórí bó ṣe jẹ́rìí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì jẹ́ òdodo. والترحم على جميع أصحاب محمد صلى الله عليه وسلم والكف عما شجر بينهم àti ìmá tọrọ ìkẹ́ fún gbogbo àwọn sọ̀hábà muhammad sallallahu alayhi wa sallam àti ìmá kóraró kúrò nípa ohun tí ó bá ṣẹlẹ̀ láàrin wọn. wa anna allaha azza wa jalla ala arshihi ba'inu min khalqi kama wasafa bihi nafsahu fi kitabihi wa ala lisani rasulihi sallallahu alayhi wa sallam bila kayif. àti pé ọlọ́run azza jalla wà lórí ìtẹ́ ọlá àlẹ́ àràṣì rẹ̀ ó sì dá dúró kúrò lára ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ròyìn ara rẹ̀ nínú tírà rẹ̀ àti lórí ahọ́n òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam láì ṣe pé ká béèrè pé báwo ni ó ṣe wà níbẹ̀. ahata bi kulli shay'in ilma. ó bo gbogbo nǹkan dáru sínú ìmọ̀ rẹ̀. laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir. kò sí kinní kan bí irú rẹ̀ òun sì ni olùgbọ́ olùríran. والله تبارك وتعالى يرى في الآخرة ويراه أهل الجنة بأبصارهم àti الله كي بكون ìbùkún àti أبفون máa bẹ fún un yóò jẹ́ rírí ní ọjọ́ ìkẹyìn àwọn ará àlùjànnà yóò rí pẹ̀lú ojú wọn. ويسمعون كلامه كيف شاء وكما شاء. wọ́n á sì máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ àti bí ó bá ṣe fẹ́. waljannatu wan naru haqq wa huma makhluqatani la yafnayani abada faljannatu thawabun li awliya'i wan naru iqabun li ahli ma'siyati illa man rahim. àti pé aljanna àti iná jẹ́ òdodo méjèèjì jẹ́ ohun dídá wọn kò sì ní í parẹ́ títí láéláé aljanna sì jẹ́ ẹ̀san fún àwọn ààyò rẹ̀ iná sì jẹ́ ìjìyà fún àwọn ẹlẹ́ṣẹ̀ àyàfi ẹni tó bá kẹ́. was-siratu haqq. afárá sirọ́ọ̀tù jẹ́ òdodo. wal-mizanu alladhi lahu kiffatan yuzanu fihi a'malu al-ibad hasanuha wa sayyi'uha haqq. òṣùwọ̀n tí ó ní ìwọ̀n nǹkan méjì tí wọn yóò fi wọn àwọn iṣẹ́ àwọn ẹrú sí pẹ̀lú rẹ̀ dáadáa wọn àti aburú wọn jẹ́ òdodo. والحوض المكرم به نبينا صلى الله عليه وسلم حق àti haub ìyẹn ọgbà omi tí wọ́n fi ṣàpọ́nlé ànábì wa sallallahu alayhi wa sallam jẹ́ òdodo. والشفاعة حق وأن الناس من أهل التوحيد يخرجون من النار بشفاعة حق. ìṣìpẹ̀ jẹ́ òdodo àti wípé àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n mú ọlọ́run lọ́kan ṣoṣo yóò jáde kúrò nínú iná pẹ̀lú ìṣìpẹ̀ jẹ́ òdodo. wa adhabul qabri haqq. ìjìyà sàárè jẹ́ òdodo. wa munkarun wa nakirun haqq. munkar àti nakiri jẹ́ òdodo. wal kiramul katibuna haqq. àwọn olùkọ́ nǹkan alápọ̀nlé jẹ́ òdodo. wal ba'thu ba'dal mawti haqq. ìgbédìde lẹ́yìn ikú jẹ́ òdodo. wa ahlul kaba'iri fi mashiyatillahi azza wa jal la nukaffiru ahlal qiblati bi dhunubihim wa naqilu sarairahum ila Allahi azza wa jalla. àti wípé àwọn tí wọ́n bá dá ojúlówó ẹ̀ṣẹ̀ wà lábẹ́ bí ọlọ́run azza wa jalla bá ṣe fẹ́ a ò kí ń pe àwọn tí wọ́n dojúkọ kíbla ìyẹn àwọn mùsùlùmí ní kèfèrí nítorí àwọn ẹ̀ṣẹ̀ wọn a sì fa àwọn ìkọ̀kọ̀ wọn lé ọlọ́run azza wa jalla lọ́wọ́. wa nuqimu jihadi wal hajji ma'a a'immatil muslimin fi kulli dahrin wa zaman. a máa ń gbé iṣẹ́ ọ̀ranyàn ìjagun sí ojú ọ̀nà ọlọ́run àti iṣẹ́ hajj pẹ̀lú àwọn olórí àwọn mùsùlùmí dúró ní gbogbo ìgbà àti àkókò. wala nawal khuruja ala al-a'imma wala al-qitala fil fitna wa nasma'u wa nuti' liman wallahu allahu amrana wala nanzi'u yadan min ta'a. a kò gba jíjáde lé àwọn olórí lórí tàbí ìmáa jà lásìkò àdánwò a máa ń gbọ́ a sì máa ń tẹ̀lé ẹni tí ọlọ́run bá yàn sí ìkápá ọ̀rọ̀ wa a kò sì ní í gúnwọ́ sí títẹ̀lé. ونتبع السنة والجماعة ونجتنب الشذوذ والخلاف والفوق. a máa ń tẹ̀lé súnà àti jàmáà a sì máa ń jìnnà sí ìyẹ̀gẹ̀rẹ̀ ìyapa ẹnu àti ìpín yẹlẹyẹlẹ. وأن الجهاد ماض منذ بعث الله نبيه صلى الله عليه وسلم إلى قيام الساعة مع أولي الأمر من أئمة المسلمين لا يبطله شيء والحج كذلك àti pé ìjagun sí ojú ọ̀nà ọlọ́run ti wà láti ìgbà tí ọlọ́run ti gbé ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam dìde títí di ìgbà ìkẹyìn pẹ̀lú àwọn olórí nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí kò sì sí nǹkan kan tó bà á jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni iṣẹ́ hajj. wàdáfà sadaqati minas sawaim ila ulul amri min a'immatil muslimin. àti ìmáa kó ìtọrẹ nínú àwọn ẹran ọ̀sìn fún àwọn aláṣẹ nínú àwọn olórí àwọn mùsùlùmí. wannasu mu'minuna fi ahkamihim wa mawarithihim. àwọn èèyàn jẹ́ onígbàgbọ́ níbi ìdájọ́ àti àwọn ogún pínpín wọn wala yudra man hum inda Allah. bí wọ́n sì ṣe jẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run kò jẹ́ mímọ̀. faman qala innahu mu'minun haqqan fahuwa mubtadi'. ẹni tó bá sọ wípé onígbàgbọ́ lòun lódodo jẹ́ oníbídà aládàdálẹ̀. waman qala innahu mu'minun inda fahuwa minal kadhibin. ẹni tó bá yìí sọ pé onígbàgbọ́ òdodo lòun lọ́dọ̀ ọlọ́run wà nínú àwọn òpùrọ́. ومن قال إني مؤمن بالله فهو مصيب ẹni tó bá sọ pé èmi ń gbàgbọ́ nínú ọlọ́run ló sọ òdodo. والمرجئة مبتدعة ضلال. àti pé àwọn murji'a jẹ́ aládàdálẹ̀ oníbídà ẹni àánú. والقدرية مبتدعة ضلال ومن أنكر منهم أن الله يعلم ما يكون قبل أن يكون فهو كافر. àwọn kọ̀dàríyà jẹ́ aládàdálẹ̀ oníbídà ẹni àná ẹni tó bá sì kọ̀ nínú wọn wípé ọlọ́run mọ ohun tí yóò ṣẹlẹ̀ síwájú kó tó ṣẹlẹ̀ jẹ́ kèfèrí. wa anna al-jahmiyata kuffar. àwọn jahmiya jẹ́ kèfèrí. wa rafidata rafadul islam. àwọn rọ́fídọ̀ kọ̀ islam. wal khawarija àti pé àwọn khawarij jẹ́ àwọn tí wọ́n fi islam sílẹ̀. ومن زعم أن القرآن مخلوق فهو كافر كفرا ينقل عن الملة ẹni tó bá sì sọ wípé wọ́n dá Qur'an jẹ́ kèfèrí ní ìjẹ́ kèfèrí tó gbé e kúrò nínú ẹ̀sìn. ومن شك في كفره ممن يفهم فهو كافر. ẹni tó bá sì ṣiyèméjì sí ìjẹ́ kèfèrí rẹ̀ nínú àwọn tí ó yé òun náà jẹ́ kèfèrí. ومن شك في كلام الله فوقف فيه شاكا. يقول لا أدري مخلوق أم غير مخلوق فهو جهمي ẹni tó bá ṣiyèméjì sí ọ̀rọ̀ ọlọ́run tí ó sì kóra ró lẹ́ni tó ń ṣiyèméjì tó sì sọ wípé mi ò mọ̀ bóyá wọ́n dáa ni tàbí wọn kò dáa irú ẹni bẹ́ẹ̀ jẹ́ jahmi ọ̀kan nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà jahmiya. ومن وقف في القرآن جاهلا علم وبدع ولم يكفر. ṣùgbọ́n ẹni tó bá kóra ró nípa Qur'an nítorí àìmọ̀kan a ó kọ́ ọ a sì rí gẹ́gẹ́ bí oníbídàn aládàdálẹ̀ ṣùgbọ́n a kò ní í pè ní kèfèrí. ومن قال لفظي بالقرآن مخلوق أو القرآن بلفظي مخلوق فهو جهمي. ẹni tó bá ti sọ pé kíka alukur'an mi jẹ́ ohun tí wọ́n dá tàbí alukur'an pẹ̀lú ohun mi jẹ́ ohun tí wọ́n dá irú ẹni bẹ́ẹ̀ jẹ́ jahmi. قال أبو محمد sami'tu abi radiyallahu anhu yaqul. abu muhammad sọ wípé mo gbọ́ tí bàbá mi kí ọlọ́run yọ́nú sí wọn sọ wípé alamatu ahlil bida alwaqiyatu fi ahlil athar. àmì àwọn aládàdálẹ̀ oníbídà ni ìmọ̀ afẹnuṣá tàwọn ahlul athar ìyẹn àwọn èèyàn àwọn ìgbà wá. wa alamatu zanadiqa tasmiyatuhum ahlil athar hashwiyah yuriduna ibtal al-athar. àmì àwọn zanadikọ ìyẹn àwọn tí wọ́n gbé ẹ̀sìn jù sílẹ̀ òun ni ìmá pe àwọn ahlul athar ìyẹn àwọn èèyàn ẹ̀gbà wá ní aláìjámọ̀ kankan wọ́n dẹ̀ fẹ́ láti wá bà àwọn ẹ̀gbà wá jẹ́. wa alamatul jahmiyyah tasmiyatuhum ahla sunnati mushabbiha. àmì àwọn jahmiya ni ìmá pe àwọn ahlus sunna ìyẹn àwọn onísunna ní mushabbiha ìyẹn ni ẹni tí ó ń fi ọlọ́run wé ẹ̀dá rẹ̀. wa alamatul qadariyya tasmiyatuhum ahla sunnati mujbiro. àmì àwọn qadariyya ni ìmá pé àwọn ahlu sunna ní mujbiro ìyẹn ni ẹni tó ń sọ pé ọlọ́run jẹ wá nípa a kò sí ní ìkápá láti ṣàṣàyàn. wa alamatul murji'a tasmiyatuhum ahla sunnati mukhalifatan wa naqsaniya. àmì àwọn murji'a ni pípe àwọn ahlùsúnnà ní mukhalifa ìyẹn àwọn olùyapa àti naqshoniya ìyẹn àwọn olùdín ìmáníkù. wa alamatu rafidah tasmiyatuhum ahla sunnati nabitatan wa nashiba. àmì àwọn rafidah ni máa pe àwọn ahlùsúnnà ní nabita ìyẹn ẹni tí ò ní ìpìlẹ̀ tí ó kò sì sí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ àti kó máa pè wọ́n ní nashiba ìyẹn ẹni tó kórìíra àlì àti àwọn ará ilé ànábì. wàlá yalhaqu ahla sunnati ila ismun wahid wa yastahillu an tajma'ahum hadhihi al-asami. kò sì sí orúkọ kan tó bá àwọn ahlu sunna mu yàtọ̀ sí orúkọ kan kò sì ṣeé ṣe kí àwọn orúkọ wọ̀nyí kó wọn papọ̀. قال أبو محمد سمعت أبي وأبا زرعة يأمران بهجران أهل الزيغ والبدع abu muhammad sọ wípé mo gbọ́ bàbá mi àti abu zura tí wọ́n pàṣẹ ìgbéjú sílẹ̀ àwọn tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ àti àwọn oníbídà aládàdálẹ̀. wàyọ̀gọ̀ lè rọ́ ní yahuma aṣáda tẹ́gìlìr. wọ́n sì lè mọ ìròrí wọn ní líle tó lágbára. wàyọ̀nkẹ̀rọ́ ni wàdùn alùkùtù bíbí rọ èyí fi hàn rẹ́rì àṣàr. wọ́n sì kọ kíkó ìròrí jọ sínú ìwé yàtọ̀ sí àwọn ẹgbàá wa. وينهيان عن مجالسة أهل الكلام وعن النظر في كتب المتكلمين wọ́n sì kọ jíjókòó pẹ̀lú àwọn ọlọ́rọ̀ àlùmọ̀kọ́rọ́jí àti máa wo ìwé àwọn mutakallimun ìyẹn àwọn tí wọ́n ń fi ọgbọ́n orí àti ọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́jí dájọ́ ẹ̀sìn. ويقولان لا يفلح صاحب كلام أبدا. àwọn méjèèjì a máa sọ wípé ọlọ́rọ̀ àlùmọ̀kọ́rọ́jí ò ní jèrè láéláé. والحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وآله وسلم تسليما gbogbo ẹ̀yin jẹ́ ti ọlọ́run olúwa gbogbo ẹ̀dá kí àdúrà àti àlàáfíà máa bá aṣíwájú wa muhammad àti àwọn ará ilé rẹ̀. qala abu muhammad wabihi aqul abu muhammad sọ pé èmi náà sọ bẹ́ẹ̀.